الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى نبينا أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ولا تنسوا ظلمك والمكيال والميزان إني أعرفكم بخير وإني أخاف عليكم عذاب يوم محيط ويا قوم أوفوا الكيل والميزان بالقسط ولا تبخسوا الناس أشياءهم ولا تعثروا في الأرض المفسدين بقية الله خير لكم إن كنتم مؤمنين وما أنا عليكم بحفيظ قالوا يا شعيب أتامرك أن نترك ما يعبد ربي ورزقني منه رزقا حسنا وما أريد أن أخلفكم إلى ما أملككم عنه إن أريد إلى الله ما استطعت وما توفيقي إلا بالله

وتغفروا ربكم ثم توبوا إليه إن ربي غني وعلى آله وأصحابه الغر الميامين وعلى من سلك طريقه وسار على نهجه ودعا بدعوته واستنى بسنته إلى يوم به الودين وبعد السلام عليكم ورحمة الله وبركاته sàlámù sàlámù bẹ̀rẹ̀. àlàáfíà àjẹyàn ọjọ́ àdúgbò ọjọ́ àbíyọ́ ìkòjìlì sí wa ìgbèmí kọ̀ ọlọ́ra ìmìnìgìdẹ́ ọjọ́ wa tẹ́lẹ̀ àwádìí yíyẹ mi ìní oṣù jímá oṣù àgbàkà oṣù Ramadan ìlú mẹ́fà yàrá bí pa ọ́dọ́ sáàmù ọgbọ́gbọ́gà mẹ́fà ọdún mẹ́rin ìlú mẹ́rin yàrá bí pa ikọ́ ọ́dọ́ sáàmù ọgbọ́gbọ́gà ìlú mẹ́rin mẹ́lẹ̀ lọ́kọ̀ bí ìyàn mẹ́lẹ̀ fọ́tí fọ́tí fọ́ àníṣọ́gbà lọ́sọ́lá ti ìjọra tó máa pẹ̀lú ìlú dínà. Mark chapter 2 in Surah Al-Nur. Tukuambia Ibrahimu yako dawa anabi Nuhu fàákì ọjọ́ kan ṣe ní adúṣẹ́rìgbò níbi lábọ́jọ́ tẹ́mà ẹ̀ẹ́fẹ́rọ kùmà kọ́ láti àmìkọ́ ọjọ́ ìgbàmáyà kí ní lọ lọ́dọ̀ ìgbé ìṣọ̀pá àdínì saka ma wurinya amma a kawai biyar wike girma ba to ma alibo ta kuma jani ìṣiṣẹ́ bọ́ jani jẹun ìṣẹ́ máa yá ọjọ́ ẹ̀rọ lẹ́sí ọjọ́ fi àdébìnú wọn àlẹ́ tẹ̀lá tó tẹ̀lá ìdí ògbọ́lọ́wọ́ àdébìnú wọn àlẹ́ tẹ̀lá tó tẹ̀lá ìdíkejì jẹ́ máa yàrá ọjọ́ àtàwọn. amma ce dukiya gero mai collaboration dukiya ka mai ma je kuma lo mo on ja ka ma ka ki abi de de ta ka me je me ma je kuma ja lo mo da ma la kun la ta juna lillahi wa qara e o si ta ka me me ma te ni ni mo lo du e ka me pe ga mo lo a ti to mo ego maka ọzọ tara nzụkọ bụ mọ ịmụ oji ọzọ ta bụ oji ọzọ dị adịkụmacha alị ọzọ ụkọ ma ogoju ní alị amegide mgbe dị tegini metete dọmọ àmà ọjọ́ àti àgbéjúmẹ̀ ọ̀kọ́dé pálápàkùn àtọ̀wárọ̀ oríṣiríṣi òṣùwọ̀n àbẹ́ àtọ̀wárọ̀ na gbogbo ẹ ṣe ìgbà ìgbé ìlú ọjọ́ àti káàkiri ogun ìwà pé omi ọlẹ́ dàtọ̀ ní ilé ẹ̀dẹ̀ pé pé bẹ̀rẹ̀ pé ọ̀rẹ́ la ọ̀rẹ́ la tó bá ti tí ó mẹ́ta pẹ̀lú ìyẹn. ọjọ́ ìdájọ́ yòó ní mẹ́ òbí wọn làbẹ́ kiri. ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا يقول ما هو بيده ألم تروا عمالي نبي فادي يقوكم الضلال كيف خلق الله سبع سماوات ona akɔjɔ ne fɛyolu fisɔna ìlú ọjọ́ ẹ̀fẹ́ rẹ̀ làkọ́lùkù sẹ̀máwáàtì wọ̀ láàrú. làkọ́lùkù sẹ̀máwáàtì wọ̀ láàrú bí akọ̀rọ̀ mi ń kọ́lùkì náà fi wọ̀ láàrú náà àkùsẹ̀rọ̀ náà sì láyà lẹ́rù. làkọ́lùkù sẹ̀máwáàtì wọ̀ láàrú. ẹ̀jẹ̀ ọdún òjá lè méjì wàá ní méjì ìbàjẹ́ àti bẹ́ẹ̀ òjò kọ́lùkì náà. òun náà òwe òun páyó tọ́lú rẹ̀ lọ́dẹ̀ wá kẹ̀ lọ́dún wáyé kàkà náà á ti pẹ́ ká ìwéjì ọdún jáàlì yàtá tẹ̀wọ̀n dìtẹ́ ìjẹun máa tẹ̀rẹ̀ bọ́ọ̀lì ọjọ́ ní na sùpàtì náà àmà ò láti. ولكن أكثر الناس لا يعلمون. wọ́n yà wọn ẹ̀ má dìgbẹ́ sọ́ọ̀lá rẹ̀ kò má dùn mọ́lá. ìkédú ìlàmà ìtẹ̀lẹ́gà mọ́kọ̀ tó má bà. ìyọ̀nì ìtìpẹ́ kọ́jọ́ kí wọ́n jùwé ìbàdí ìwà ìdáhàlà àlẹ́tẹ́rù tí kò àlùkọ́lọ́ sẹ́fà àtẹ̀máwá ti ti bá pa òbí rẹ̀ ọ̀já àlá. wọ́n jẹ́ àlà ọlọ́rọ̀ bí nínú wọn ọ̀jà aláṣẹ́m fẹ̀sí rọ́jà. ìròyìn àlẹ́lẹ́ kákan jọ ń tẹ ọmẹ àmẹ́lú ṣèkùrí ọjọ́ dòdò olùkó ọjọ́ ìṣẹ̀wò àmàdédé kù àmàdún òmùtẹ́ yìí wọ́n jẹ́ àlà ọlọ́rọ̀ bí nínú wọn jáde ojú àlẹ́lẹ́ jáde ní ojú tọmọ wẹ kí mu dẹun kò fa nẹ kì á dùn mẹ ga nẹ kì á jẹun mẹ kú mẹ wọn má nẹgẹ yanni ìjẹun kù mẹ ẹsẹ nẹ lójúgbó ojú dé ẹun mẹdu mẹdu ya nẹ ìjọna òbíye lẹ dé ẹun mẹdu kó alùka amọjọ ìdé òjò bàtí dé aládùn bàtí dé ọdọ mẹdu mẹdu mẹdu mi kò kìí ṣe ọdọ tòlẹkù dé mẹ ọkọ o lẹ mẹ ẹdínkì kó alùkà dị kì mú dáadé òmẹgbẹ dàpẹ màkọ dọkadẹ ìgbàdo kọdọ mẹlẹ àti dáadé òmẹgbẹ yìí òmẹmẹ ma dọ mmeri òmẹ ẹdínkì alùkà gbogbo ati kò mẹ ẹkẹ hajj akọmẹ ọdọ ẹlẹ́ni màdáni mahamadi ọjọ́ ẹni tí mo yìí ma wọ́n ṣe àlùn ẹ̀ka. wọ́n alùpùpù mẹ́jọ ah. àmì làmìlà olùmíyà mẹ́wàá kẹ́tù mi náà ti wọ́n máa jù. wọ́n ṣe àlùn ẹ̀ka màá tún ẹ̀ka jáde mahamadi ni oṣù á ní ilé kẹ́kẹ́ ilé ilé ìnana pa ilé mọ́

tako ni wọn mú olù wọn tẹ dábẹ mú gánà kìátù gánà mẹ ike mẹ akólúdú tẹ mẹ akólúdú gbàgánà tẹ ina wuli madza rẹ tsetse wíwẹ madza dùgbọ ìdàbà

ẹ mẹsàrù ìpẹkìtì ìmbáàtà àmọ ọjọ ní dẹbàtà dẹ ọmọlá málẹmí ànúhàt mẹni mẹsàrù kọjọ tó ọmọ yìí mẹsàrù ilẹ iná ní pàì màánà ẹ iná ní pàì màánà ìtì onugu kẹlma àbẹtẹkùn lẹ àmà ẹ ọkẹ àkù kẹwọn ẹyọ ìdálẹ nẹbàtì òun ọjọ́ dùn ọmọ èmi kìí rẹ̀ ìyá àdùnkà àgàtí ní ẹ̀tẹ̀ olè tabalkọ ọjọ́ kà wá ṣífà nà ìgbóyè ìṣáádà sọ́sọ́lá ẹ̀hún náà ṣí kọjú àkàtà ní kìdàkì ìgbàdùn mẹ́ dọ̀rọ̀ rẹ̀ mẹ́ mẹ́ hàn ní ثم ثم نعيدكم فيها ونخرجكم إخراجا لما تمر يحملكم كما لا يتبع ثم يعيدكم فيها ما تمدع تجي فانلة أي إذا نتم أو نتم بعدكم اللي كفوا دنيا ونخرجكم إخراجا tubiele ada bi kamne kwana ujomne yoma kiyama ada bi kome kwe kwanele idogo ikeliga hasatane kakani minha منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة Minha, منها كيف أنا لكم لي خلقناكم ما جونا من وفيها

eh yani alimna ma nanqusu al-ard qad alimna ma nanqusu al-ard minhum wa indana kitabun hafiz qad alimna ajenu ma ma nanqusu al-ard minhum ẹwùn kan ní ajẹ kan ní abo alẹ wọọla abúkùmàkùmàkùmà jíjẹ na.

ìṣọ́nà àbúrò rẹ̀ àmọ́ àtọ́gbálẹ̀ yàtàwó elékìtì wa pàánẹ́lẹ̀ ńlò ìṣọ́nà àdójú mi ẹnu wàláwù jàálà lẹ́kùn àrùdà. wàláwù jàálà lẹ́kùn àrùdà bí sọ́dá. yáàni alákàlẹ́kùn náà ọjọ́ òṣìṣọ́ náà nẹ̀ ọmọ bisaaba láti mú tẹ́wọ́mẹ́ lè tẹ̀sán pẹ́ẹ́kú àléhà torí kó mẹ́jọ ojú yẹ̀ẹ́ ìdùmẹ́ létemi létemi anẹ́jẹ tẹ́wọ́mẹ́ ẹ́ ìtsẹ̀ nabẹ́ mẹ́jọ ìmì mẹ́jọ ìtsẹ̀ mẹ́wọ́dún ìganu mẹ́rẹ̀ ìbùnú mẹ́rẹ̀ òun ọjọ́ ẹ̀fẹ́ ló ń tẹ́wọ́mẹ́ òbíye lẹ ẹ́ ìtọ́tàbá lìtẹ́sùlùkú mi nà. lìtẹ́sùlùkú mi nà ṣùgbọ́n náà ń ṣe jájá. tẹ́lifù mẹ́jọ yá nílẹ̀ kú mẹ́lẹ̀. لتسلكوا فيها عين شئتم من نواحيها وأرجائها وأقطارها وكل هذا مما ينبئهم به نوح عليه الصلاة والسلام على قدرة الله akukɔle kiri ayi ba akɔlu yɛ fɛ la ka yi tukɔla ta ne bi do wa ka yi do eki do ŋa ba wo kpawo fa kpɛ ga ne kpɛ kpawo nana ɔyɔ ọjọ́ dẹ̀ ẹ́ amẹ́ ọjọ́ àdìjọ́ nàtẹ́wẹ́ kúmẹ́ ló jíun gbódú kùmẹ́ ló ọkọ̀ gbọ̀gbọ́ ẹ́ etí àdẹ̀dú akóló àdẹ̀dú àléjì àdẹ̀dú gbódú kùmẹ́ ọjọ́ àmọ́ ọ̀nà ọ̀nà fìjáàzà ọ̀nà èkìdẹ́bí lábẹ̀ èkìdẹ́ nábẹ̀ eji moto ali eji trela alị ịkọkọ ada gbogbo ogogo na ejide ju omi ka mejide omi alị ka mekpekoji omi alị ohun dagbere ka mọkọ adịde amele gba ọjọ si ome ẹgbàrúkọ jápọ̀ lẹ́bà kùrán ìyá dọ̀ ọ̀nà tùdúwe ìyá kọ̀ọ̀là ọ̀nà àmọ́ àyíkẹ́ka ọ̀nà yìí. acha dị ka ide ha ya ọ na-akalụ yiri ba edi mgbe ka ide ba ya ụyọ ama nke ọ na-agụba min aya tilahi atụba ide ha ya ụyọ e ji nana ejikọ ụyọ ji adụ ala. ìwé náà ìpẹ́ ẹ̀ bàkà pa ẹ̀ kẹ́ ẹ lè pa ara ìjọ́ ọ̀nà ìyàtọ̀ àgbàgbé káàtó ìbò àwọ̀ ọ̀nà ìjẹ̀ link kọ́ ọ́ lama gbódú mẹ́tìrì mẹ́lì òdì ní ayé ọ̀yọ́ nkóró ọmẹ ọ̀nà ìwú ìgbìbì omi káàmẹ̀ wọlé yóò àbẹ̀dá ìjọ kọ́ kano kà á lè fi ayé kọ́ ọjọ́ mu wo ọ̀gẹ́dẹ̀ fi náà gbogbo mẹ́lì ẹ̀ àkọ́jọ́ òwùjọ́

gbogbo tá a mẹ́wò mà má tsa mẹ́wò mà tso lẹ̀ ilẹ̀ mà nọ mà kọ̀ la ọjọ́ dé dọ́ nà lọ́gẹ̀ ní kàmi ŋọ́ dẹ̀ ọjọ́ yẹn fẹ́ ìlú màmá ọ̀nà kùmà lè yá tẹ́lẹ̀ omi dákùmà nyómi ọjọ́ màmá mà mà dàbí a màmá wa tó ọjọ́ ha ti dza dà dza nílẹ̀ lẹ̀. ugodu kumetene kumeli ɛɛ ɔna yɛ nabɛ eki dzɛbe yuyɔ dzɛbu lɛbɛ yɔ dzɛbɛ ɔdume kumetene yɔ amɛwi kɔyɔ ti ba kpe ɔna mɛ kite ɔna odza le kite n'odzi mɛ ɔna anɛ kite tɔga ne mɛ kpakpo kɔ ɔla idu mɛ mayi gbadza akɔ la yɛ mɛ dza atumɛ dɛ abia ɔgbɔdu nui dàdú nàìjẹ kàná ọyọ tó lẹwọ ìdìbò lójì máa ti lè kùnìyàn iṣẹ olókèlè lójì. ìdáhàlà àgbẹ̀gbẹ̀sẹ̀ àmàdó mẹ́jìgbẹ́gbẹ́ lábọ́lẹ̀ ala níwọ̀ àkà wíwọ̀ òwúrẹ̀ tàbí níwọ̀ àlẹ́ sẹ̀lá tó sẹ̀lá yà ákà wíwọ̀ òwúrẹ̀. tọ́ èmi kìlẹ̀ ìdákọ̀jọ́ ẹ̀nẹ̀ fẹ́ yọlọ yà ákà wa yẹ́ni kọ́là níwọ̀ wọ́pì ìnáwó màtọ́ni. قال نور رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا قال نور ذكر ابن عليه الصلاة والسلام يا كاجون بابا كاجري رب إنهم عصوني nkọlẹ kí aka ẹni dza ẹnọ ẹdẹ ìyá do ọjọ́ bi èdè wù dọdọ pa ẹ má yẹ fún alẹ bọbẹ.

kóòdù ìnáwó máa kọ́ọ̀nì àkókẹ́ fún mi rúmáì máa kọ̀ kóòmì máa hádùrẹ́ mi máa kọ́ lébẹ̀ òkú náà máa pa kó máì ẹ̀gbà ma pàdé rúmáì máa kọ̀ ẹ̀wọ̀n àyájẹ́ dẹ́bẹ̀ ọ̀tá pààyàn lébọ̀ mẹlẹ́mì ẹ̀zídù ẹ̀kì má nà àwùjọ dúkìá ló má ọkọ abẹ wọ̀wọ̀ lẹ́dù bàkà mọ́ máa bẹ̀ nínú dúkìá àwùjọ má kílà àkùsà dédé òwú yóò wù wọn yẹ ẹni pẹ́ lẹ́yìn. ومكروا مكرا كبارا

ọ̀ka gbọ̀njá àdá yìí ọ̀ka ẹ̀kùn àdá yìí ọ̀làmà yìí yà á nyá dé ọ̀kùn ànyá ká ọ̀làmà ewu n'adza hanẹ́mà ọjọ́ ọ̀nà ẹ̀gbà mà kpébe mà dọ̀ka yìí ọ̀làmà mà kọ́ ọ̀làmà láì yẹ mà lẹ́ adé ewu ọjọ́ ọ̀nà mà mà ọ̀làmà ọjọ́ tàbá kọjọ́ ká èmi kìdá yìí wò éfà ìnùkì arọ ọjọ́ yìí. emuru te nyere kacha ibo mgba onu ga ịbọ ibo lọwe ma chakuli kade omi chakulike imda wuli jali kacha ibe gide eba ẹwùdú jẹ ọmọ àyíké di ní gbégbé lẹgẹ. Dédú àwọn àjẹkà náà èyí kàkí àyà ìbílẹ̀ káfẹ́ ní ọ̀pọ̀lù. وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواء وقالوا كما قال معك لا تذرن آلهتكم amegi kpɔna amɔdzɔ mɛrɛ mɛgi kpɔna ma do mɛgi tɔ mɛ ọla ló mɛ ra rɛ ma ɛdigbo ɛfɛ ti nu wɔ lo na wada mɛ kiti nọ nɔlo obi lɛ wɔla suwa mɛ kí nɔlo obi lɛ ma yugɛ ɔlɛ yɔ kó sɛwɔ yɔ kɔrɔ lɛ sɔɔ. amɛ kikɔ la yɛ kó sɛ bayi yɛ kó ka bayi lɛ amɛ yi yi àmà dọdọ rẹ àmà àmà kódza mọdọ àmọdè bàá mi tsẹ bọ kùmà àrà lọ ẹwùjẹ àtsidza kiri bókiri ẹyìn tsibọ mẹmẹlẹ wà bi àbọ mẹmẹlẹ kọlá dé tó àmà kiri àmà lọ àdébí àdà àdébí sọlá fún ọsọlá fún àmàdza wà tó àdébí àdà àdébí sọlá fún ọsọlá màá bà lọ dọ ẹtọ mẹmẹlẹ tó má ti tu sai hamsin ga annabi nuhu alaihi salam amma ta ji koyi da alim wadda ko jogi juma ko jere kitabu kitabu mai mai da zaba ne ni ko jo sawa an domo ya kusa domo ya buka domo nasara domo aki koyi da alim to take táàkì bí ọ̀kà ẹ̀bí ẹ̀dẹ̀ ọdún táàkì pẹ̀rẹ̀ ìgbóma tọ́nà máa jẹ̀dọ̀ ọdún bí gòkè fún balẹ̀ abẹ́dọ̀ ọdún máa nára aka amára ìka ìbò ìjìjì mẹ̀mẹ̀lẹ̀ ẹ̀rì ìṣùgbẹ́ mẹ́jẹ ṣàgídí mẹ́jìlìsì máa ń ka máa ẹ̀kọ́

liyaruda makuduye liyaruka kai nesra mama kodu nama ẹsọwa eh, ama ah, mako jẹ naba òdìgbò ma òdìgbò ma rẹ daki ẹgba lukuma ibo yi ufẹdọ oti ma kpandẹ ọbai ìdẹrẹ kaka ama lẹ kọ bẹ yuyọ ẹdi mana kuma ana la rọjọ lebọ kpama. àtìgbé pàjẹwé màlẹ́ alẹ́kù dị, lílọ ohun rẹ̀ ìmúdọ́gà ọ̀rẹ́rẹ̀ àwọn mama bàá máa ma máa gbé pa wá bí àdé màmá mi rí máa dé máa ni ní ká ìyẹn ní ká kẹ́yìn bá àmẹ́nu òjì máa ń lé ọjọ́ màdì ilé àpò mẹ́kó máa yọ òun máa rà ìjẹ pàtó ní rárẹ àmàì pàrà rẹ sàkà màdì dàrẹ lẹrú òbíye lẹ jẹ kómi má lọ má àbókùn àti ìdàtò kúkú wa lẹ jẹ kàbókùn lẹ màmá bẹ wà àbókùn àwọn àti ìnà wà kúkú wa lẹ. tọ́wọ́n kà má kú wòye pé ìdáná yìí kẹ́nu mẹ̀mẹ̀lẹ̀ máa dé dákọ̀ láì kèmílì ká dákà ń gbà ní ṣe ìlìfọ́ ẹ̀dùn islam irú ẹ̀tẹ̀ òdì bá ìṣẹ̀bọ̀ ìwé òdì ní àbá tòjì mẹ́kù bí kò mà ti bọ́ mẹ́tẹ̀lẹ̀ mo akóyìnbó mà kó yọ àdínkù tó mà kó yọ fún ma náà bò ọmọ ìṣẹ̀bọ̀ jáde kù. ìṣẹ̀bọ̀ lẹ́sẹ̀ kí ni ẹnẹ lókì ṣẹ́nu mẹ̀mẹ̀lẹ̀ kùmẹ́ni ìlẹ̀kú gbódì ní a káàkùmẹ̀ má wọlé òkútẹ́ ẹ̀kìjẹ́ ìjẹ̀bù adágbé àmúlẹ̀ ìdẹ gbégbélẹ̀ ẹlẹ́tìmẹ̀gì jesus christ gbà ìbéèrè jí ewu abẹ́nujì má bàjẹ́ àkókò màrà ọjọ́ màjẹ́ àkókò ọjọ́ kùnú má bàjẹ́ àmọ́ àkàmúlẹ̀ mọ́tì bó wà kó yòókì ní ayé jẹ́ kùmà tẹ́lẹ̀ ẹ̀kùnfẹ́ kùmà kọ̀ ọjọ́ ọkọ̀ òjìbó lẹ́kùn màá dojú kalẹ̀ dáka òjìbó ẹlẹ́tìmẹ̀ kádára tutù yọ jẹ́rẹ̀ẹ́ in the western country òun ti pastor ṣe àmọ́ he believe he worship Mary yeah believe that Mary ṣe ọjọ́ ìjọ òun àmọ̀lẹ́dọ̀ I gathering you in the church I have the video piece in my phone ìyàwó ẹ̀dọ́ ọjọ́ gathering you in the church yẹn ni imagine ìlà ẹ̀wùsùkò nẹ̀ ẹ̀wùsùkò ẹ̀dẹ́nì ẹgbẹ́ rẹ̀ òyìnbó Mary ti dábò. ẹmu yìí dà ká mi kẹtẹ ni ẹgbẹ òdìbò ẹlẹ àwọn làkà ìmákìlá òdìbò ìkẹlẹ dẹ ẹyẹ ìkejìkù ọlẹ dẹ sáàkì mi hàmà ọmọ ìdájọ tì mi nọ sáàkì mi òdìbò mèrì dáadáa sáàkì mi hàmà do ẹjẹ òdìbò ìnà ìkẹlẹ ìkejì akùnmọ̀ ayé àti hàmà kákẹ́lẹ̀ ìjẹun ká màlúù sáàkì mi èmi àmàdó akọlùwé ìmúkọ̀dá tó lọ gbogbo ẹ̀ náà ẹ̀kọ́ jẹ́ ẹlẹ́bùn àyà ti hàmà wẹ́lẹ̀ tó lẹ̀ níjẹ́ ẹ̀kú ti má dà fún àyẹ̀ jì nílé jẹ́ ẹ̀jẹ̀ jì sẹ́kùn àyà ti hàmà wẹ́ ẹ̀yà dára kí náà kẹ́ jàdá ìbò ẹlẹ̀ àmọ́ ẹ̀dá wá ẹ̀dá òun ojú tẹ́ ẹ̀yà ti yẹ́ ọzọ na-emeji ọzọ àbùtùgbò ọzọ àbùtùgbò the same thing if a Christian indicated if Islam eleven kamunet foto organization ya gbàgbé ìbrahima ìbò òtó òkìtẹ́lẹ̀ máa lóyún kalẹ̀ tọ́gbà in the name of veneration edo jìmọ̀ gàdé nìgídẹ́ òun mẹ́rọ́dọ́ tẹ́lẹ̀ dúlé àkàrà dọ́lé mà máa dọ́wọ́ kúrú màrúkú rọ́lá. ìhá ìkòjìbó pàápòjó ìdáná ìpàdé ilẹ̀ ẹ̀sẹ̀ àkà májàjẹ́ gbogbo ma ma bẹ̀bẹ̀jẹ́ wílẹ̀ májàjẹ́ àtẹ̀kù ọlọ́dẹ omi máa jẹ́ òjìbó wàkẹ́ òjìbó tó á muhammed ẹ̀sìn ìsòdì ní àná gbogbo àlẹ́ ni ka

àbí sàhábí bọ́yà bẹ̀ màkẹ́rẹ̀ tó báyìí kẹ́ tuntun kò kárọ̀ lè ní gbogbo yẹ́ ní òtọ́ anẹ́bí kẹ̀lẹ́ dẹ̀ ẹ̀dọ́ ọjẹ́ ìbrahima òun ẹ̀lẹ́nà àdàtẹ́ torí ẹ̀dọ́ ọjẹ́ ìbrahima òtọ́ anẹ́bílẹ̀ bọ̀ ẹ̀dọ́ ọjẹ́ ìbrahima alẹ́mọ̀ ẹ̀lẹ́nà àdàtẹ́ òun alẹ́bí òtọ́ anẹ́bí bọ̀ ọmọlẹ́wà gbogbo òun máa dọ̀rọ̀ almanaki òun máa dọ̀rọ̀ akọ ọgbọ́n tó jẹ́ dúkìá rọ̀ fún yàtọ̀ ọ̀la. Èdè gbọ́nà kò tó fìtínà ìdè ẹlùkọ́ àmì sí à àdìròjò ẹ̀nà àdìpìlẹ̀lẹ̀ àdìròjò àmì màdé hásà màdé wùdé màdàbí òtó sọ. Ìgbókàdà yọ ẹni àlífà àgbà ń gbé ìṣẹ̀lẹ̀. Kò tó àdìpìlẹ̀lẹ̀ ọ̀lẹ́ yìí. Tòdátò tó ikọ̀ ìbẹ̀ta kòtó gbàgbẹ̀ta òjìbó ìyáni Muhammed ikọ̀ ìbẹ̀ta tọ́gbà àkùsì. Ìdílẹ́kùn kàmú ni a ṣe gbà kòtó ìgbé màmá dèbè ojú. Kódè kódè kódè kódè màṣínì là màbí mọ́tò là ní ọgbẹ́ náà òkú rántà ní ìwúdà màbí màjẹ ajá ìwúlà ń

ìdá ẹgbẹ́ ìṣẹ́ àti èrò ìjẹba ẹgbẹ́ ìlú òjò èrò yẹ àlùyó jìmá kẹgà ní ẹwà àlùjìmá olùdùgbà rẹ ẹ̀má dán wọn wà ṣé ní ẹni kú ìdí ní òyà rẹ òye òye wa ìwúlẹ̀ ìkú ábábà tó mọ àbọ̀tẹ́ ìmọ̀ ìyàpá wa dá ẹ̀kọ́ bá máa kọ̀ wá wọn dá ẹ̀kọ́ bá kú lè mú. àpá ẹnẹ́gẹ ìyí hajj ẹnẹ́gẹ kó orúkọ àpá ẹkọ ìyí hajj àmọ́ àtijẹ́ bọ́ ìwà akéde ní mọ̀kòkò ẹ̀wọ̀n lẹ́tí àdéṣọ́gbà àtà ewu ní ju ìbò tó dẹ òdìbò dẹ àpẹ̀lá gáàlà ọmọ gbégbé rẹ̀ kó ká bí adẹ òdìbò àmẹ̀lá gáàlà tọ́ ẹ̀wọ̀n ètò ìsinmi òtó jẹ̀ la olú

ìlú kọ́ọ̀bù àwọn onímùtẹ́ ẹgbẹ́ tábà ìjòwò ìlú yí cross méjì cross gbogbo pàtẹ anéjẹ ibrahima kú lele ódé òmìnirí ódé òmìnirí ibrahima kò máa wù wẹ́n náà lè àwọn oníjẹ ibrahima rẹ ní àdínkù ódé ìjùmí mọ́ àfẹ́wọn lẹ́tí kọ́fà ọ̀sán àti ṣé ibrahima kà ń fi ṣe ṣé ibrahima tó lè jáde bọ̀ ṣé ibrahima yìí gbé tó lè kú ẹ̀ńdà òjò ẹni ẹni ká kọ̀ ọ̀gá lè bá tọ́ o tẹ̀lé bá tọ́ ó náà yá nẹ̀ alùtájẹ bíbí nì ọ̀hún náà bá iná iná gbọ́ ọ̀hún náà bá lìjímà lìjímà rẹ̀ dídálẹ̀ àkọọ́lẹ̀ àkójà níbi mùrù àmàjá ní ìjọrù ní ẹjí kọjọ́ àkójẹ́ ọmọ rẹ̀ gbogbo kọjọ́ àdòjì bó ṣe lè kọ̀kọ́ rẹ̀ ẹ̀wọ̀n ẹ̀jì gàmà níbi ọjọ́ tó bá sárẹ̀ ẹnẹ dúró nínú òdìbò ọ̀yà àdébì ọ̀yà ọ̀yà ìhàpẹ̀dọ̀ ọ̀nàrà kákàtà ọ̀nà kú dákẹ́ ní ìṣòro kọ́ fi iye wa mú ìbò òun kúkú torí kó òun náà yá tà. àyíṣe máa jẹ́ àmì àkọ́dítò ọ̀kọ̀lálẹ́ kìsàlẹ́ ní sọ àìsẹ́ ìlú ìṣe kan. àmì máa wọ àti ká àwọn abẹ́ ń tọ̀ mɛ ɛwɔ n'aka ha yi dza tí ewu ama mɛ kòtó kòtó dɔ mɔ ala ma tɔ lɔ dɔ má lóyún ká nà wọ́n la ɛdá ka ayɛ ɛdí wọ́n ɛgbà kɛlɛ fún ma fi tí ewu ama nà lọ étsie òun mɛ aka mɛ tsie

kuedwa ne bi kue ɖe adɛnɛ atu sirik ni bi la ɛtu mi kue ke yɔ do ɛnɛ de ɛnɛ de omi tɛnbɔ yɔ dɛ ŋu muhammed tɛnbɔ yɔ dɛ ɛwɔ ale bi ne gaa kan tɛdɛ alɛ abɔ jahɛ bi mu wa ale sɛlɛ sɛlɛ ebi ira rɛ ebɛ do ami ɛnɔ mɛ mɛ lɛ taki daba ìyáde ẹ̀ka mi yòówù fà á tẹ̀ sára yìí anisọlá alùsẹlẹ ẹgbàta ẹgbàti afọyà òwe màdé èkó màṣí ìjìra ti habẹsà ọgẹnà olùsẹlẹ ẹgbàta níbi dàjà ṣọgá ọgá tẹ bọlọ ọgá èkìdé olùdókòwò yìí òun màjú ìbáwọn òyàtẹ òun màá tòlùka àbí tẹnísà church òun àkọ òyàtẹ ọ̀nà àti ṣọ́ọ̀ṣì láti tọ́lé ọ̀nà àkú yí àrẹ̀mánì tàbá lè gbìnẹ̀ láti tọ́. Dága ní sọ́lá àrùsẹ́lá méjì tí yá tẹ̀. Dága ẹni làánẹ́tùlá ìhàlẹ̀ ìyẹ̀kúdù ọ̀tẹ̀ sáà. Yẹ́ni ámọ̀ ọ̀yọ́ kí ló já bí ìyẹ̀kúdù fà á tẹ̀ àgídí àgídí ẹni ẹgbàdú ìzàmbá tàfíhìm ìjẹun kìlè èkúmá. ẹnu ọmẹmẹlẹ ẹnẹkìtì ẹnẹkì ara ọjọ ẹnẹkùnmọ àmọkà ní ìtẹdáwùkọ ọjọ níjẹ ọkùnmọ àmúdùjì takùnmọ àmì oúnjẹ kẹbẹdó lẹtakùnmọ àmì oúnjẹ àrọ ọjọ kọrọ jẹun màmá ọkọ tìbà takùnmọ ẹkùnmọ àdókò òkú ẹnẹlẹkì tẹlẹ ọmọ màá gbé dúró ara ọjọ tó ibe wájà kí ẹni máa jẹ àrẹ lẹyìn ká ọjọ ẹni. àmọ́ ọjọ́ tó dojú ma kò jẹun lẹ́kùn adé káàkiri wò máa fi jẹ́ ní wàlá tẹ̀síṣẹ́ ìlú kọ́kùnrí mẹ̀sídìdà yẹn ní kẹ́bẹ̀rẹ̀ èmi bá mẹ́kí tuntun ònyàrẹ̀ ònyàrẹ̀ mẹ́rù àwọn. ẹ̀wọ̀n lẹ́kì sẹ́kẹ̀ nasiru kabara wọn akọ̀ àmọ̀ àbóhùn sí i. ahmadiyya ẹ sọ ahmadiyya wà kọ sadiriya oníṣe òyà ká ami ẹ̀ka gíní àmì ìbùkún àti àmì sẹlẹfíyà ẹ̀dọ̀ ìpìtì àmẹ́lẹ́ ẹ̀lẹ́rùkùsì àmà tẹ̀dú ọlọ́lẹ́mọdé àmì máka bá ń dèbí nà ní àmẹ́lọ́wọ́. yọ ẹgbẹ́wùjà wà kàkọ́ abẹ́ ní àmì àmì lọ́wọ́ òun à òun à mú nẹ̀ lẹ́ nàrí kẹ́bẹ̀rẹ̀ àdébì màlára rẹ̀ lẹ́nu àmì ẹ̀dọ̀ àmẹ́lẹ́ gbìtì dàbà gbogbo kú omi kò máa mú tutù ọ̀pàpà wẹ́ẹ́ di tọ́ àmọ́ ẹ̀dẹ̀ gbìtì àmà ẹlẹ́màjà àmà àmì sùn àdébì òun rẹ̀ ìdíbọ́wà ìdálẹ̀ ìwé ìgèlè náà ẹ̀gẹ̀ gbogbo bí ọmọ ẹ̀gẹ̀ tó ọ̀jẹ̀ ọmọ gbogbo àdáni méjì wáyé kẹ́bẹ̀rẹ̀ àdébí rẹ̀ ẹ̀ kibla parí ebi mẹta atsọ mọ gẹgẹdẹ mẹta atsọ amebi gbogbo àdáni bí gbogbo láti mẹta lẹ́kọ́sẹ̀ mẹta

eyi kuma ga ní imi gida ya muhammad wanda muhammad rasulullah sai ma'ali ta kiri yake rono da baka yake rono cuma kẹlẹ yẹ gida mọ ya ga ni alebi mu mi gba ẹ yìí ya tọ mọ kọ ya tọ mọ sójà ẹ haram yóò dà

òyìnbó ti haram ṣe ìsúra òtó olólùfẹ́ kì í fún ẹni ẹnẹgidẹ́ yìí ẹnu ọmọ ẹ̀bẹ̀lẹ̀ ike ibi kò tó ń tẹ ìyá ní fìtínà wa fìtínà déhùn níbi fìtínà kékeré tẹ̀wọ̀n lèmi ti àdéhùn yá àzọ̀ lèmi lékeré yá ẹ̀já rọ̀ lèmi kẹ̀mà ní dìrábà káàtó mi kú lóko jáde àwọn lọ́kà. yẹn ni ẹgbà tí kidnappers ìnẹ̀lọ̀ náà bẹ́ẹ̀ òyìn aṣòro ká oyin dashboard tiẹ̀ náà lẹ́wọ̀ àti picnic fún ẹ̀yà oyin dashboard ètò ṣé ibrahim àjẹlá má tẹ́ ayé òmìnira má tẹ́ ká tó lè jò omi dání omi ká fipá kóra táyì. ka ọ na gbogbo ewu moto o ko me ma bɛ ìmà káta di a òwú moto lɛ tɔ aka kristian moto mɔ kó wọn àjà gbà náà yọ mɔ sábó nkowó já náà mójúkóró ayọ ɛ láti gbé lẹ já ní gbogbo àná àti káwọn àmì mẹ́rin fà yé òkè àbúrò àmì ìjà nye e ge ẹnu tá ẹkọ ìwọ tó ọ ẹni lọ gẹjà ọ bàbá kẹlẹ tẹ ibi ládọ lókè ẹni jẹ mbọ mọtò ayá na ti ibrahim adọl ẹjẹ ibrahim akúgbòdùgbò ìlà mọtò ìlà wọ moto lára mọtò ayá náà ibrahim adọl ẹ má tiɛkɛ wa kɛrɛ bɛ kiri tse ibrahim ɛdɔ maka tɛ ɛdɔ maki ye ɛdɔ maka ne muhammed ɛdɔ ɛma kɛ tsi ti tse dɛ ɔjɔ ka jɛ ɛdatu ti na libani ibrahim wa wa mɛtɛ fa tia omi de moto alo ma de moto alo ti ibɛt medina òun ɔlà kɛrɛ bi moto moto a ọbẹ̀ ẹ̀rọ maga gidi ìtsáde kó ìjọ nà dàbíà kó ìjọ nà dàbíà mọ́tò àti nìyá dàbọ̀. àmà pàgé mọ́tò yìí ẹnẹ nà àdójú ọjọ́ yìí kì wá lóyún subhanallah alhamdulilah ẹ màá mójú ọjọ́ gẹ́lẹ́lẹ́ dáka ká ọmọkùnrin bí a kà dé e esefu ti moto na sefu kuma muda ni takuma tani koyi moto ẹwọn ejo olubi sheik nasiru na albani kan kan ni asetaru leta min a asuma ila ẹna asetaru kẹfọ adọ rẹ títí ojú ọjọ rẹ asidẹnti anya nẹ ama ìwọ ma ti fẹ torí kuma akara ìwọ ma bọ ìyá tẹyọ.

gbogbo fi Lagos ti Kano ti gbogbo máa bọ̀ à ọmọ ìtẹ́bẹ̀ bí àbọ̀ à wẹ ní àyẹ̀ ẹ̀dù ẹ̀dẹ́kẹ́ náà yóò dìbò gbogbogbogbogbò mẹ́ni àyẹ̀ sápa ọ ọkùnrin òyìnbó mi anya du da ta butu ugbo gona abosolu ugbo gona emi anya du edeju ugbo do do ado ahune emi anya du ko eju eda loma uwe deke di anya eweli adu elu emi anya du enu ya do ahune emdu gbogbo edilokoya ihe anyị etakwa adụ anyị na-azụ ị na-azụ ihe anyị ewe gwa ezistu bi adụ adụ ụkọ adụ adụ kewa bụ enugbo ka ha yi ewe alị ka dịrị gị adụ enugbo ka ha yi emata kwata wunini ka ịcha ka kwamane oyibo go kwamane ka ha yi ọgọ na kwamane ka ha yi ewe adụ amadụ oyi oyi kwamane ka ọ dọ ma kpọọ. fún bọ́ ẹ̀kọ́ ìdọ́ máa pa máa ní ayọ̀ yìí ìhá yìí lẹ ẹgbẹ̀gbẹ̀ òṣì ń ké tí sẹ̀bí lìlà ìhá yìí wẹ̀ máa ta ẹ̀bí ìdí ó àdó anáàbù lẹ̀wù ìhá yìí òkáwé mẹ́ta ti ẹ̀mí ìgbé òskápá ó gbá ó gbọ́ oṣù kúyọ̀jẹ̀ òṣù gbogbo ohun ìtọ́ màmá àbújọ màmá tá síkú yọ ọ̀jẹ̀ lẹ́wọ̀ sí apá jẹ kọ́ òun ẹ̀ ní àì ẹ̀dọ̀ sí gbogbo lẹ méjì ní ibi ìdúté òun ẹ̀kọ́ ẹ̀dọ̀ sí àbọ̀ ayẹ ìyá ìdúkì dọ́lẹ̀ títápa ẹnẹ lẹ píkọ́ màdó akámù síkú owó sí apá màkóhun ìmẹ̀ta ṣe píkọ́ màdó akókò yáà ń kẹsọ́ gẹ́nì kí ni.

na le aja eh, ni igemira igemira nda bi tubi pila ìṣẹ̀dẹ́ dere kí náà bí láà jẹ́ yọ ń tẹ́ débi alọ́nà rẹ̀ tẹ́ kí náà bí láà ndị ẹ̀ẹ́dẹ̀ kúrò àti ẹjọ́ alụ ilé mìkà adọ àwọn àwọn àdọ́gà ń ka suspect olè ká tó ń ndị ọjọ́ lẹ́bi tí òbí àtẹ̀rù máa wà lóun ẹ̀dùnú ló tẹ́jú àjàdúró èdè àbìdá ìkáàmù èdè yọ̀nà àkèrè ìjùmọ̀ àká mà síbi ìjùmọ̀ kó má já délé àkùnbọ̀kọ́ ẹ mọ́ lẹ sínúọ̀rọ̀ àgbà ṣe àdínì kàjọ èmi mọ́tò yìí bàtà dáwọ̀ mọ́tò bàtà sílé á ti ka enwe mmadụ ka ahịa e. dị anya taa ejighị ejighị raịrị anyị ga-amara ụka agwụgwụ eme ya nọọ ụlata ọkọ mgbe ndụ amụrụ amegị ya te na-ebi ma alada ọdụgbe ya na ya ege ege ọkụ.

uwe ke wa ke wee ma de ke a wa ko adu awa ka mo koi uwe ni ji po ọkọ ọba bẹrẹ bi títẹ mi nla ó nà ká ó tóbi àmì ẹyẹ nù a àti ẹwọn amúlẹ fún amọ bọ àgbàká ẹnẹ o la òun ti jẹ òjá lókè ìdí akọ ẹni ajẹun wa máa yẹ ẹwù ìnẹ́yà ẹnà ọ̀kadà bọ̀ ata ni ẹnà àwọn àti ọ̀rẹ́ ti dùn. wẹ́gẹ̀ ajẹun wa mú lẹ̀kùn máa nù kọ́ ndí ọ̀kadà ịchọ ìtì ìtì ọ̀ rẹ̀ òun òun ọ̀kadà sàmẹ́wọlé ọjọ́ wù abáko ẹbí èké kó ọ̀rẹ́ lẹ̀ fún àná àtàwọn àdékù ọjọ́ ẹ̀kọ́ òun jẹ́ lámẹ́ kó òun lẹ́wọ́ ọ̀là mi ti méjì ká ẹ̀ẹ́dún èké ká ẹni ká èmi ẹ̀yẹ máa bọ́ ìlọ́jọ́ ìjìbà ìlọ́jọ́ àdó ẹ̀ náà yóò ń gbé òun òun gbà amútsẹ̀ ńkò ẹ̀rù ń ejui òun abẹ ń dú atsótuku ni ìbò kádó màdza màdzo tukọ̀ ma màdzumọ̀ ọ̀mẹ̀ wà ń wò kóló yẹ màtrẹ̀ tiẹ̀ ma màgbà nọ́na wẹ̀ mà nọ́na kà àyà lè má nọ́na kà á you understand ìbò ẹ̀mẹ̀dzi ẹgbẹ́ ẹ̀gbọ́ agbọ́ kóòtù màá ṣe wẹ̀ ń dá ẹ̀gbà. ẹmí ha bùbù ẹnì kí atutu bẹ kó yí ẹkí dọmọdé àmì yìí wà àmàjọ má nomi òyìnbó wò má ọjọ ká má gbẹrẹ àjàdó adú má àmàjá àmàjọ dínní àyà ni ilé yẹ má ẹwù kẹrẹ má dẹni bírèkù má nẹyì ẹnkọ yọkà yìí má fi àfi tí náà lóhùn kó yá ló ló yọ tẹ́tẹ́ yìí ṣé mẹ́lẹ́ kì á jẹ́nu yà á jẹ́nu àtàdó ààbò rẹ̀ kà mú lẹ̀ yá káàbù yà á sóde yẹ yà á sóde nàákà àdó nàákà àmàdó yọká tí hàn mo ká gbẹrẹ mi yọká ẹni omi dùbà ó mi nà ń gbẹ ẹnu mi ṣòwò ká fara alùkàmọ́ aládùúgbò yóò àti kẹ́ ẹ̀ a àkàlẹ́ tó gẹ̀ẹ́sẹ̀ rẹ̀ ẹ̀ ní mi àkàlẹ́ kà ní kì nẹ́wà ṣàbùtà bìṣì kẹ́nẹ̀ bí ẹ̀nẹ̀ ṣe àtúndì ẹ̀hún bìṣì kà má yẹ ni òun ọ̀yà ń dáwé ní rẹ̀ lẹ́hún dábàdé mà kó òun òmì dáwà ìtàgbò òwòyò rẹ̀ àdó fi gbogbo.

amúnà àmàládọ̀ ẹnkà àmàlẹ́jà jẹ ìwẹ́ mọ́ ìkóró lẹ amúnà láwa tẹ́wọ́n èkó ńgbà bí àpò ẹ̀yẹ kò hàn á dáàmú nẹ̀ ń yá àdúró ọgbọ́dún máa ti jọ máa ó sì kẹfà ara ojú máa bẹ́ẹ̀ gẹ́ evidence ń ṣe náà evidence tí kò mí ẹ̀fọ́ lé yọ́dà àìkè tó dó nẹ̀lẹ̀ àti ní dodo dó nẹ̀lẹ̀ ní àti rẹ̀ ní ẹ̀rẹ́gẹ̀ tó bá wọn náà yà ń bẹ́ náà nẹ̀lẹ̀ tí ẹ̀ka ogun mi kú dọ́rẹ́ náà dọ́rẹ́. yọ́dún mi àgbèrè jùlọ wa tọ́ abókìlẹ́ yìí màá le òyìnbó lulẹ̀ kótó mi ma la.

abo kuma agwọ ma kuma alebu mai ma anyị ibo ma adubi ma amode mmakola ibu ndo ko de amali eju ma ije kadi nu pa ni eke je nu inu inu tu ki aje tale tale mana alebu ma gbogbo ka o gbogbo ma preserve de oye gbogbo ma preserve de amigbewu. òun àdó nà mẹ́ni omi gá lóko gẹ̀lẹ́tẹ̀ ó ní ìjọ àmì ìjọ àmì bẹ́ẹ̀ ẹ̀mú àmà pìtà àmì bẹ́ẹ̀ ẹ̀mú ìjọ ọmọ ẹ̀ bí èké nà ló tani má ti tẹ̀lé ìhẹ̀nẹ̀ má ti tẹ̀lé dúró ìgbé kú kàdé kúkú ẹ̀ kú ẹ̀dá ká àkàyé oúnjẹ òun àgbúgbò àmàyọ ṣé ní àmẹ́mú yé ìbílí ọ̀wọ́ yìí kàmẹ́mú àmẹ́ọdún ní mẹ́mọ̀ àdó àmẹ́ọdún ní òun àmẹ́bí lẹ́jà àtùmọ̀ òwe tọ́ni ìbéèkì kú mà kó má yíyọ ẹ̀wọ̀n àrẹ fàájì mẹ́tí góòdù àjọ mọ́ kẹ́gà pé màá kó bọ́mọ̀ dútọ́ yọ kọ́kọ́ yọ ẹ̀hún dúdọ̀ wọn. fiya ome yahe ibadzɔ idɛnti gbegu kpa amewo kame ka etsɛ nu kpali ɛnɛ ma gbɔ ɔlɔ wa ma ɛnɛ ma gbɔ ɔlɔ yi gbɔ ɔlɔ ma ɛdi ɛku yabua ɛdudu yabi o yabebu ɛku ame bi tsi aku yabebu ame gbɛ tsi gbegu bi di ɛnɛ tsi ibe tsi le màá bí ọjọ́ dábà níbi ibrahim ìyá bí ọjọ́ bíbí ìṣẹ́bọ ìwẹ́ mi kóró ìgbèrè èyí má kẹ́ ẹ̀hún ìjẹun ẹ̀hún ẹ̀dínyàn ìjẹ ìmá jòkó a là múnẹ̀ náà lálẹ́kù àmúnẹ̀kútẹ̀ ẹ̀dá ìbọ̀ òye bá ẹ̀dẹ̀ pàdé ọ̀hún ìdẹ̀ kékeré dè kẹ̀dé yọ náà lulẹ̀ mí ti mẹ́kù ẹlu ẹ̀dá ògbó náà mẹ́kù yẹ ẹ̀gẹ̀ ńlẹ̀ mẹ́nà ní àmàlà kò yá náà yìí ọjọ́ ẹni pẹ́ẹ́lú kí ìmá ni àgbọ̀tọ̀ wa ìgbógun àyà jẹ́ wíjà máa pa òjì lè má máa pa wà ní. idale o kɔda atɔdu kɛsira amewo de imam le go la anabi ibrahim ahyadu la yɛni rɔbi jinibini wɔbɛni ana abudala. rɔbi jinibini wɔbɛni ana abudala na. ɛdɛmi jadu ayi rɔbi. rɔbi ina ɔna adilala kɛsira mina naasi bɛbɛ ni bɛbɛ ni tɛbi فمن تبعني فإنه مني ومن عصاني ومن عصاني فإنك أنت غفور رحيم يعني anabi ibrahim alayhi salatu wa salam. rabbi jẹ́ níbi ni. màá bí ọjọ́ ẹnu ọjọ́ mímírì tẹ̀yìn bì yẹmi kú jijiru yẹ àjò mi jìde. wọ́n bẹ ní. gbà á mọ̀ ma kù bí miami kò lóru mà á kọ́ la. ẹnà abúlé ẹnà. ẹ wà kára rẹ ẹ mà á lọ ìṣẹ̀bọ̀ ẹ má nà. Tudu ọjọ́ ẹ̀ǹtìm náà bí. Rọ́bì iná hóná àtúlọ́nà kẹfìrán mìíràn náà ni. Rọ́bì olú iná hóná ẹ̀jẹ̀ amòdòdìrẹ́ àtúlọ́nà kẹfìrán mìíràn náà. Màmá mọ̀nà wéwéwéwé gbọ́lá. Tọ̀tọ̀ dàtọ́ lò kẹfìrán dẹ̀ amu degide yi ma ma mu ne la abala ne bi nuhu ŋɔ bɛ yɔ ɛ tako yɔ ne fɛ lɛ ni wala tɛsi di zɔli. wala tɛsi di zɔli mi ina ila dɔlala. abula gidɛ ka ne bi nuhu ake ojibo itetu tse ma ka ti ilayi iliga makolo ɛnɛ tuti ala wala tɛsi di zɔli mi na nínú dúkìá àkùtọ wá zọlì kọlọ gẹjà kọlọ yọ edu màá kà ń kura màá bá ń wọlé nínú dúkìá àgùnmá ní ilé ìlà àgùnmá ilé ìlà saka níbi kura àdúrà ní sàlàtò sàlà ìwọlá yìí kàjá nìjọ ròdù ọyọ ìdí má kàtà tó mi kò kọjá ìbá ìjẹdọ ìjẹdọ tàbá lómi.

nine hundred and fifty eight ìjúṣẹ́ márùn-ún ábì táàkì mú gbogbo ọdún ìjáde ẹ̀fọ́ ọjọ́ tábà ìrọ̀sọ̀rọ̀ ọ̀dá táàkì ẹni ọjọ́ ẹni fẹ́rẹ́ lẹ́nu wà dà á àní màkọ̀lóòrò. ọ̀dọ́ rọ̀pọ̀ àní màkọ̀lóòrò bá ń táàkì àníbi jáde ọjọ́ bèbí.

gbogbo omi alẹ anẹ uwe omi alẹ ọgẹdẹ pẹ dị ịga dẹ omi akitọ lórí àmọ́ atakọjọ péjú mọ nà ọjà lè bì bìmá bụ omi ekibẹsẹ máa dà wọ bá ní wa bí àkàdó mi ọjà lè kété ọfẹ jà pẹ fọsẹkọl bá wà lá amúlẹ̀ nkọ̀dọ̀kúndì dákò omi ojú àlè kó omi àlè adé èèfọ̀ ọ̀dà èèfọ̀ ọjọ́ ìgbà òun wà ọjọ́ ìfẹ́ olú ìdámọ́dádò ánìbìdò dákẹ̀gbàlẹ́ wa kàkáwẹ̀ òní débi n'anya kpebi ẹ̀kọ́ n'anya ya ɛkɔ lɛ ɔkɔte ọkọ omi omi na ade bi nu ti ọkọ e eke alu omi omi anagɛ na awɔ tiɛ na adarɛ tiɛ ato. wɔsùnà sukuru kẹbi ayúni na kọwa yina. wɔsùnà na ọkọ omi akéjúra kẹjele wawahina na adịwahie na adịbete ọ na adụ ka echeleke anyụ na jema anebinu tachika ni kpọkọrọ achika ni kpọkọ tachi na ntụbo ka ni kpekpuru ẹnẹkì asẹmá ọdọ ewé kpọkọ na ọ ìdá kùnà bàkà àwọn mẹ̀kọ́ lébọ̀jọ́ àzábọ̀jọ́ akẹ̀rẹ̀mẹ́ ẹnà òlèmí rẹ̀ lẹ́wọ̀ àrọ̀ sáàkì ilé túgbókọ yọ̀dọ̀ dàmíjà ní kọ̀kọ̀ àpapọ̀já ní gbẹ̀rẹ̀ ń wọ́mọ́ ọjọ́ ní pẹ́rẹ́ lẹ́nu ọ̀yẹ́ sí àwọn ìfúlùkà áka níbi ní òwò àkọ́kọ́ ìkúlẹ̀ máa bára rẹ̀. kúlẹ̀ máa bára rẹ̀ ní màdàrú ní nǹkan mi ní ìbẹ̀rù. تكفروا من قال تكاك إن تكفروا إن تكفروا منا فإنا كما تكفرون كلما مر عليه ملأ ملأ من قومه ẹgbàdún kàmú sọjà wà lálẹ́ kwari bìlú wùdú máa yẹn ìdájà ọ̀rọ̀ omi lómi

ẹgbà tòde yọ gbá wa tẹ máa fẹ dábàá ka mẹwàá domi sùkẹ nínú ògbà kọ lọ́bìrẹ́ yìí òmẹwàá nyányi wàá tẹ àkóyí mi wàá tẹ àkpàdé mi wàá tẹ olùkèrè mi yìí fẹ kún máa fẹ ẹni pé o ومن عليه

takɔvi wa le tɔ yi wolo yɛni aboɛ ìkólé ya dàda ma dídá balẹ̀ ọkọ kẹsù kọlọ ẹ kẹyà ya gidi ní sùnmẹ́yìn. wàhálà kẹyà ìlànà لمن ثبت عليه الموت ولا تحاسبني بالذين ظلموا إنهم مبررون ọjọ́ rẹ̀ fẹ́rẹ̀ láti alẹ́bìnú àlẹ́sẹ̀láṣọ́ sẹ́lá àkíní wẹ́gẹ̀dẹ́ ẹ̀kẹ́ tí a lọ jẹ́ àkíní ẹ máa ń sọ ọjà nílùú jẹ́ máa lè ìwẹ́ ẹ máa kó rẹ̀ n'ebe amụtụ ọjọọ ahụ na adụkọrọ ọjị ọkọ pụọ ya ma anụgide nwami mumi ni onye wu amela onugbo ma dee bok ma dee ọkọlẹ àmì ma jàmì ẹwẹ ma dee ọkọlẹ. wọ́n hàn mí ilá akọni. ẹjọ́ lè fẹ́ olú yẹn ẹ má kó yẹ ọkọ rẹ àkókò àti àmì ẹ òun lẹ dákẹ́ wọ́n mẹ́mọ́ òun amẹ́mọ́ kẹ́ òun mi òṣè òṣè ọkọ̀ lè ní mi ọkọ̀ lè ọkọ̀ lè àmì ẹ̀hún dúkìṣẹ́ ẹ̀wẹ̀ ọkọ̀ lè òun á lẹ́ka.

lẹ́ẹ̀dúgbò mẹ́tẹ́rì kí dáàbò ìsìláyé òun àrùdáàbò epo alẹ́hùn elú lẹ́hùn pé ní òun rẹ̀ ọlọ́dún ó lọ́wọ́ fún ọmọ wọlé máa àbò nkóse gba amẹ́lábọ́ lọ́dọ̀ dàbí má kó jẹ òun dábò kó tọ́ yẹ níbi sùlá ọkọ rẹ̀ pa ọjọ́ rẹ̀ fẹ́ lẹ́nu òní àtẹ́jù. wọ́n mú àtàkùrú ìbìnrin fi lọ́wọ́jù kẹlu ti bá lù ọ̀nà abẹ́ mọ́wù nígbọ̀nà ọ̀nà abẹ́ mọ́wù nígbọ̀nà ọ̀hún yá mọ́ lẹ́yìn àwọn kàmá wọ́n àtàkùrú máa ń kẹ́ àbẹ̀rẹ̀. wọ́n yà lẹ́kẹ̀rẹ̀ ìdí ìlmọ́ọ̀tù kẹlu ti bá lù. ọkọlọ kọmadùlẹ alájọ yìí epo akpolómi ọ̀nàkómi àjàlù gbàgbé alọ gbàgbé akọ àdúgbò lé akpolómi dábí ọgẹrẹ fúwó dẹ wọ́n náà dà lóhùn níbi náà dákẹ́ yíwá níbi ní ọmọ ọmọ nǹkan ọmọ ewu ní àmàkábìrì kò máa já ni sákòókò àlùláàrù subhanallah òwò ẹbí ọ̀kẹ́rẹ́ bí màá zèlè. oúnjẹ dọ́lọ́dà ìdè wọ̀kọ̀ ọlọ́ àtìyàtọ̀dà alẹ́bìnrin òkè àgbo kúròyọ abẹ́lú mọ́ máa káì táàkì jáde dùn ọmọ àwọn ẹ̀dẹ́ ọ̀la lọ ìyá àbúlẹ̀yà wọ́n máa mi kẹ́ máàdà lè àgbo ọ̀kọ̀ káàdì ní kálú kẹ́mi ọ̀dánù wà látẹ̀kùn máa kàbìrì ẹgbí jẹ́gẹ́ dé àmà kàbìrì máa lọ́rùn láti ẹni bàbá ọ̀ṣọ́ rẹ̀ ni subhanallah yẹ́nì. ọkọ ìkẹjọ mi adé òní ẹwọn tó mi àná ẹwọ sàáwì ìlà. sàáwì ìlà jàdàdí yá sí mu ní ìmìnà ńlá. ọ̀rọ̀ káàkó máa níbi ni wọ́n ní sàáwì ìlà jẹ́bẹ̀lì náà yá tẹ̀wù tó ju ti bọ́ bá lọ láti owó kọ̀ọ̀kọ̀ ìjà lẹ́bà. sí mú ní ìjì omi aka anabi so wa awo sege ne wudi ali ka ni. kọ́ńtò náà sí máa ń yọ ọmọ mi náà mú mi nà ayé ilé àmàlọ́ yìí. kọ́ńtò sáka ibi ni wọ́n la akuma ni ọmọ mi náà mú la ndé gini ọ̀dẹ́ kọ̀jọ́ wa ina olú kéke kó na tánẹ̀ sí ọ̀fẹ́ tálẹ̀ ọ̀dẹ́ ọjọ́ omi máa dùn ìlànà rọ́ìmà kéde ne kìmí máa dùn sáfọ̀ lọ́wọ́ yẹ ju mi kó tẹ̀ ìbò màdé ọ̀fọ̀. ani muhammad sọlá àlùfáà yẹ́nì. ìmájà kúnná ọjọ́ ìyá yìí ní àkúbì kàzá bá wọn lè ojú gbà yóò kàzá bá ọjọ́ lè ojú yẹ ìjú mi wọn bẹ̀. ẹ má kà kí lẹ̀ kàzá bá lè ojú ẹ lọ́la ó ló èkì bí ọ̀pànàjà ní òwò wọn ọjọ́ máa yé ju mi. ní àmàkàbì ìyá bí toriko kikiwe daka ya ọma ita dumdum ubi adebia na omi kọ omi lubi mọma dumdum mẹdọ omi kọ ili ẹdọ nika omi kọ ili ika mọma omi lójú mọma dumdum n'ọrùn àtẹ ìmájà mi ò yẹnu nu lẹlẹ òun akuta nẹ ìbọ yanu ìlú ama ẹnẹ du kuta nẹ ale bi mu ẹni la asuna lioma mina akuta ẹla abayi akpọkpọ ọma n'akpọ la bi dẹ wàhálà. wàhálà nà wàhálà sáfì lẹ ale bi de yé mi ọmọ akó de yá mi. na nàmínà lókòókì. na tẹ ìkókò mi àrùn, méjì ká tọ́ ومن ضراء وقيل له وتوكل أجري وقيل بعدا لقوم ظالمين وقيل ذاك ما كان كيري يا عرض وأنا قومي كتدولة ìwàkọjọ́ àtẹ́lìkẹjì kọ́ káde ìjọmẹ́ ìpínlẹ̀ ìmá agbóyè kẹ̀kẹ́ dúdú múdúmọ́yọ́ láti ìwé ojú àlè. ọ̀yà ń sọ̀rọ̀ ọkùnrin àtúnlẹ̀ yìí. ìwé atú èdè fi yẹ́ lórí lọ́ánẹ̀.

atena tukukubwa kujoma rabbi inna qala rabbi inna bini min ahli waqala wa'adaka allah oso mama bidai mo bidai min ahli ide ko mi ko edo mi ko je oko ni ko ina wa'adaka al haqq wa jal ko iri kage mama mo ne be mi ko ka ka ya ti o kere kuma o ma mi ade ibo mi o mo ne de ibo mu re

dákọ̀ lèmi ọ̀ lèmi ọ̀ lèmi gbàgbárọ̀ kọ́yọ̀ ká jẹ́rù ká ìdáló táyì bọ́ọ̀lù àkọ́ mẹ́láìka ká ìwà àdàzába ẹnẹ́gì bú èrò yìí ẹnẹ́gì àbó àjùmọ̀ yídí wọn àjẹ táyì rí má kọ́ ọjọ́ wee mere ma wee mekpo ma adọ mela gị igbo enegide ike mgbe oge a negide iri imeju na ma ogene ma agwen ka abada de oje anuru ọjọ ẹni ya mú dídá gẹgbà rẹ òun nìka anukaro yàrá ugbe ara rẹ sagira ọgbọ ọjọ subhanallah. adé muhammed ngbógi ní ojúmọ́ kàdé ọzọ kì í jìbìrìlù ojú lè jìbìrìdà ọjọ́ kì í jìbìrìlù alẹ́jú ọ̀nà ọjọ́ ṣèbà adé muhammed ìmáàlógún àtìtọ́ ọjọ́ kòun sẹ́yìn ẹ̀wọ̀n ilẹ̀ òun ilẹ̀ yí ewé àbò ìjọ ojú ẹ̀rẹ́ rídà òun jẹ́gẹ́lì bọ̀dá anyị ọjọ́ pa níbi ani tin ɔgɛrɛ lɛ yɛn na ɔyɔ kò yi jibril ɔmama ani muhammad sɔlɔ alukala yɛn o meju tinya tɛ òun agẹ ìtàdé oúnjẹ alẹ àgbàdo oúnjẹ alẹ pàánẹ kì máa wọn ní pé dúkìá àgbàdo oúnjẹ alẹ kò èyí gẹ because àdébí òun yìí jìbìrìlù kì néwì yẹn ní mọ ní facebook dàgbà tó jalè pa anẹ́kẹ́ ju yẹn gẹ̀lẹ́gẹ̀ ò nana ọ̀nà mẹ́lága jìbìrìlù òun àdébí ara ẹ̀wọ̀n kìlí ìjẹ̀tàbalẹ̀ erigi dọ́là ńlá jẹ yẹn nukodukò rà lóun méjì sí ìdájìtẹ́ subhanallah ìjẹun mẹlẹka jibril ní káwọn méjì nàdà ẹm dúkì tó di ní àwọn ẹtì yẹ dúkì dá tẹ̀lé mẹlẹka ọjọ́ kadì mẹlẹka ilẹ̀ ọ̀hún tí èwe rẹ̀ ẹ̀dá gẹ́gẹ́ bí ànúkàrú ẹ̀rẹ̀ ìmáàgé núkàrú ìmáàgé dárú bí kò mẹlẹka mẹlẹka

ọjọ́ ẹ̀fẹ́ olóyè ni yanu kọ́lá yanu. kọ́lá yanu iná lẹ́yìn ìsàmì náà lẹ́yìn kọ́lá yanu káyọ̀ tó la yẹ kúrò. iná wọ́n mẹ́kẹ́ ká ilé ìsàmì náà lè kà dídé ìbò ẹni má dé ìbò mi. iná ló fẹ́ mú lọ́kẹ́ lọ sọ rí ìwọ máa jẹ́ ìkọlọ́ dé ìkọlé lẹ́gbẹ́ ìkọlẹ̀ kan kɔlɔ yi la kɔlɔ tɛ ìdálóde kpàtó ma la kɔlɔ tɛ àtàlódé àtùmọ̀ yi ìdálò kẹ̀sí ní òkú pọ̀ tẹ́ lọ́wọ́. ma lẹ́yìn sọ̀rọ̀ kẹ̀bí. ẹyin dábà ìlú èmi ma lẹ́yìn sọ̀rọ̀ kẹ̀bí ẹ̀yìn ẹ̀ تدو وكدي إني أعيبك أن تكون من الجاهلين عبد يدك كنت يقول ما شاء الله ما جاء ما يأتي عذاب وزوجنا ومولا لك يتوى عليه الصلاة والسلام ما لدينا مبارك قال ذاك يعني أود قال إن قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم أنا أسألك ما ليس لي به علم

láti àkàwọ̀ nígbà ní abúkìdẹ́bà ní má ọ̀sẹ̀ ábí. má bọ́ sí ábí nínú kókó ìkó pẹ̀lú ìlú náà. ìlà fún àwẹ̀sẹ̀ màá lábọ̀ lọ́jọ́ yìí kò máa wá jìnnì lámàlẹ̀ yìí ó kó ètò dákọ̀ lọ́jọ́ orí mu máa kó wọ́n ó tó pèlò náírà dákọ̀ máa kó kìlẹ̀ wù náà màá yá dé wù náà ọjọ́ náà èdè bẹ́ẹ̀ kò mí kó màkọ́

amadu ɔbata ɔbɛdza ilewudu ɔbom taba yàgò kàkà kò yọ kàkì àti má daba ìdìbèkì àìsí bíbí ẹdùnmí ọjọ yàtúmọ ànọjọ ha kàkì àkọ yọ kàkì nínú ojú. وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا وقال نوح سكرت الوالي رب لا تذر على الأرض أكيد تونسو جانه من الكافرين akafiri eyo kade yaran eyo ketete ki bote odini emi tama tunyima de yarani o le olokun abe bàjẹ́ okòlò màdòdò ẹjíjẹ́ okòlò àdùkọ ẹni dúwé wùmá ibọ̀ tó dùn yà ẹjẹ́ àjẹ́ ẹni ká ẹ̀rọ kàmá ibọ̀ tí ò dùn yà ẹ̀yìn tí kùnà kọ̀ lẹ́yìn àkíní. iná kan ń tẹ̀lé ohun mi ò dé lú ìbá dẹ́kẹ̀ wọ́n

ìgbó padà lẹ ọlọ́pàá ìmọ̀ àbá kẹ́kẹ́ ìdúgbò yọ̀lọ̀ nínú ẹ̀dùnkùn àti gbọ́mọ kẹ́hàlù ẹ̀dùnkùn àti gbọ́mọ bá káì ìnànà òun yọ méje corruption lẹ ìmọ̀ àpẹ́ẹ̀tì àmọ́má ìgbó padà lẹ wọ̀là yẹ́ lè dú ìlà kẹfà. dábàá níbi lóru alẹ́sàlámù sàlámù ìyá bèbí. ربك برني والوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا ربي ذكر ابن وين قول فيه نعبي عنه فأنبانا يا مسيمي بشيء ويبي ببيه

màkúmà níwọ̀ ẹ̀sìn islam ìjẹ́ kẹ́sì àdúrà ẹ̀ẹ́bí ọmọ àkọ́yọ́kí bá ọmọ ìbílẹ̀ iye kejì ẹ̀sì àtẹ́kì bí ọ̀dà rẹ̀ sí àkókò ẹ̀rú kò sà máa bẹ́ẹ̀ bá ẹ̀dá àmàmà má bí àti ní àti má bí àdébí tó kó tó kó àmọ́má àmájú tẹ́lẹ̀ ìbí ọ̀gá gbára ọmọ yìí wọlé wà lè dẹ̀yà òbí yé lẹ wọlé mẹ́ta kọlẹ̀ bẹ́ẹ̀. wọlé máa ń dà kọlà báyìí tí mú mi nàní. báyìí kò kùmà dábàá tẹ ewu yí mi àkọlà jẹ́ ẹni wọ́n yá àrọ̀ ọ̀dọ́ òjìmẹ̀sàájì mẹ́sì kùmà dábàá tẹ ewu mú mi nàní kùmà dé àmú mi wọlé mi nù wọlé mú mi nì nà wọlé mú mi nà. bàá mi mú mi nì ìwé máa kẹ́ lọ́lọ́ wọlé mi nà ìwé máa kẹ́ lọ́lọ́ ọ̀nẹ́kẹ́lẹ́ kò ń wala mo de ma de yuru ma ba e be ku ma le ga le wa ke jodu wala ta wala ta ina illa o a le o ti a ma la do le mi lo ki le ga o le ka a ti me ina o du a ma illa de illa e o yo ko pa ile e jiji te ta imam sudi yani ila hilaka kidi la riyo mujahid yani ila khasara fi dunya wal akhirah kidi u iwu dini ami ko ngona oyo na pelu ima gudu duwa ojo o shere ki mumai awa mun tafsiri ka ti ti ili almaye de gadi nga wa ba oyo na pelu kimi umma din islam oyo kim duwa imigdai tutara suratu nuhu insha Allah kada muna yin zane bare suratu jin ni a rafa su tare wallahu a'lam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Ibrahim máa ń bí ayá àrùsọ àtùlà